tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní àyàrá àlùbáríkà yìí lẹ́yìn ìgbà tí a ti fi jókòó pì fún àsìkò tí ó rọra kùn díẹ̀ nítorí àwọn ìdíwọ́ àtọ́rọ alẹ́kùn ìkẹ́ àti ìgbẹ́kùn ìsàlá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́run sí ìjẹ rẹ̀ kí wọ́n bá ojú kan àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbọdọ̀ àkẹyàmà kí ọlọ́run bá kí wọ́n ṣe ìkàwá fún wa. lẹ́yìn náà bí ìmọ̀lá ìtàhálà lẹ́yìn ìfi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ àti ìmọ̀ràn nípa tíra tí ó yẹ kí a fi síwájú láti máa kà láti fi máa tara wa jí àti ìrànra wa létí nípa àwọn tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn àti sẹ̀mí. Uh, àgbàdà mú kíra tí ó gbajúmọ̀ yẹn tí ó kó àwọn ọlọ́kùnrin jọ̀kan ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ ti sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tí ó kó sínú wọn náà ni adabu al adabu al èyí tí al-imam al-Bukhari ta'ala tí ó kọ tírà náà ó kó látàrí ó kọ rẹ̀ a ó ti mọ ohun tí tírà náà tàbí tó pọ̀ nínú tírà náà tí ó darí lórí wọn náà ni ohun tí à ń pè ní aládàbẹ̀ òun náà ni ẹ̀kọ́. òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam wọn ni innama bu'ithtu li utammima makarim al-akhlaq ọlọ́run ò gbé mi dìde àyàfi nítorí kí èmi wá pé èmi kí n lè wá pé àwọn ìwà alápọ̀nlé àbí ìgbà tó yẹ títí ọlọ́run òfin nǹkan míì rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó ju pé àwọn tó bá ń jẹ́ ìwà alápọ̀nlé kó ti ṣe ọlọ́run ọba sallallahu alaihi wa sallam kó wá fi kó àwọn èèyàn títí tí èyí tí à ń pè ní màkàrímù àtàlà tí ó fi ṣe kiri tí ó fi kún eléyìí láti fi hàn wá ìhà tí ẹ̀sìsìláàmù kọ sí ẹ̀kọ́ nípa gbogbo nǹkan nípa gbogbo nǹkan nínú bí àṣeṣe ìwọléwọ̀de ìbájọ gbépọ̀ láàrin òbí sọ́mà ọmọ sóbì ọkọ sáyà aya sọ́kọ alábàágbé alámúlétì àti alámúlétì àti wọ àtẹnití ní àjùjọ pààyàn pọ̀ ẹ̀kọ́ tójú láti ṣe pẹ̀lú gbòòlà sọ̀rọ̀ ìgbòló yẹ ká sọ̀rọ̀ ìgbòló ká dákẹ́ ìgbòló yẹ ká bínú ìgbòló yẹ kí agbébínú mi ìgbòló yẹ ká dunnú bóòlù adunnú. gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ni èso èso ìgbọ́ ọlọ́run ọba gbọ́ àti ìjọsìn fọlọ́run. eléyìí táwọn olùmọ̀ fi ní ẹni tí mùsùlùmí fi ń kírun tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tó ní tawhid kí ṣe ń kírun kí wàá yọ̀ sí dáa wọ́n ní kí nítorí kó yẹ irun tí ń jíwò dáadáa. aládàbò yìí ó lágbára débi pé arábìnrin kan wọ́n fún òjìṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ní ìròyìn pa rẹ̀ wípé kírunkírun ni gbàwẹ̀gbàwẹ̀ ni ó gbajúmọ̀ nínú gbìyànjú ní pàtàkì mu ó gbajúmọ̀ nínú gbìyànjú ní pàtàkì gbàwẹ̀ ládá òjìṣẹ́ ńlá Muhammad wọ́n á ní wàlàkínnaha tukùjì jìrọ̀ rẹ̀ ṣùgbọ́n arábìnrin bí aróyìn rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìbáàdà àti dídùnni mọ́ ìbáàdà yìí ó gbajúmọ̀ dípò àwọn èèyàn máa máa kájọ́sìn fọlọ́ dípò wọn fi ń ròyìn rẹ̀ ṣùgbọ́n wọ́n ní wàhálà kín ṣùgbọ́n o a máa fi ara ní àwọn alámúlétì rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní kí ẹ fi nà ó ní inú náà ló wà ṣẹ́ẹ̀tì òjíṣẹ́ ọlọ́wọ́ bá láyà ń tẹ́kọ̀ọ́ àdìhàwá ìlú wa ìlà wàhíù yìí wà òtítí ọlọ́run bá kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu gbogbo tó ti tẹ ọlọ́run bá bá wí wàhíù yìí látọ̀dọ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ lòtítí ọlọ́run bá fún wa nírò ẹ̀kọ́ yìí ìṣe dáadáa yìí kò má lórí àlàáfà tó wà láàrin wa àti bànú ádám nìkan àtàwọn ọmọ èèyàn nìkan ó dàgbà ó dé orí kíni ó dé orí ẹranko ilé ló bá tẹsẹlá muhammad sallam ní tí ẹ bá fẹ́ pa nǹkan kan àfihàn kẹtìlá ẹ̀pá dáadáa ẹ̀wò pípa nípa ìjọba fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ejò lákèjì yẹn ń sìn kárí jù lágbègbè tí àwọn èèyàn ti ń sẹ̀mí kí èsè kí èsè nínú wild bí kárí jù nínú ọ́fíìsì àbí ní agbègbè mọ́sálásí àbí nínú nínú ilé àní parí pakópa tá a bá gbogbo ń tá a bá lágbára láti lò láti fi pa lókè gbàdẹ́mì ti pa ti pa ti bọ́ lára rẹ̀. wọ́n yìí dáadáa lásán bá a sẹ́nu bẹ́ẹ̀ bákan náà ní tẹ́ bá fẹ́ du ẹran òṣìṣẹ́ ọlọ́run bá ní kí ẹ ṣe kìdí kí ẹ ṣe kí ó tó ní ìsàn ẹ du dáadáa yẹn bí ẹ má fara ní àṣẹbí yóò padà ṣe bí kú náà ní òkùnkùn kú tó wá ṣe wàhálà tí wàá ní wàhálà díẹ̀ ní nínú kú. bẹ́ẹ̀ ló ṣe ọlọ́run bá fún wa ní ìròyìn bá arábìnrin tí dákàlẹ̀ ti náírà fi hẹ̀rẹ̀ olóńgbò bá ìpè ọlọ́run bínú nítorí pé arábìnrin yẹn ó fi yí pàkín ó fi yí polóńgbò ibi tí gbogbo ẹni tó bá jù sínú náà ọlọ́run bínú sí ń tọ̀ wọ́n. nítorí kó fojú polongo òyìn tí ọlọ́wọ́ bá ní láàyè àtọ àmẹ́ta arábìnrin ẹ̀kọ́ polongo yẹn ló ń jẹ kì í sòwò ló ń polongo yẹn ló ń jẹ kì í tún sòwò náà lẹ́yìn tó fi tó sí olóko yẹn sílẹ̀ nítorí ó lè lọ ta nǹkan mí jẹ ó lè lọ wá tí ó jẹ fúnra rẹ̀ ó ti mọ́lẹ̀ òde polongo dákàlẹ̀ tì nítorí eléyìí ó wọ̀ náà ẹ̀dá kan lórí ní tí kéèyàn bá wọná nítorí pé ó febi pa olóńgbò ewu àwọn nǹkan tá à ń rí láwùjọ wa bóòlù ẹ̀ ń wò pé tọ́lọ̀ ń bá bínú sẹ́ni tó febi pa ẹranko tó fìyà jẹ ẹranko bóòlù ẹ̀ ń wò pé jùlọ ọlọ́run ó rí lórí ẹni tó febi pa ọmọ èèyàn ọmọ ànábì Ádámù. bí wọ́n torí pé jíjẹ mímu rẹ̀ ìwọ lọ́rùn ti sàdánwò fún ó wà ń máa máa ó deprive ní jíjẹ àti mímu ó mọ̀ pé kò lọ́nà rẹ̀. bó làwọn òbí ya ìyẹn ẹni tó fi tó fi ọmọ ànábì ádámà tó fi ráàlì tó bá jẹ́ pé ẹni tó fi ẹranko ráàlì iná lọ́lọ́run fi sí ọlọ́run bínú sí i ó wọ́n náà ẹni tí wọ́n ń fi ọmọ èèyàn títí ń ráàlì ńkọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn ìsìláàmù pàtàkì wọn púpọ̀ àwọn hadith tó wà nínú dírà yìí ọ̀pọ̀lọpọ̀ irú àwọn nǹkan wọ̀nyí ni yóò wà nípa rẹ̀ àwọn ẹ̀kọ́ tó ní láti ṣe pẹ̀lú irú àwọn nǹkan wọ̀nyí. ọ̀gá àtọmọ ọ̀dọ̀ gateman house girl housemaid apprentice ọ̀gá àtọmọṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn Islam protect àwọn tí wọ́n wà ní ipò ọ̀lẹ ipò ẹni tó lẹ nínú Islam. báwo la ṣe bá wọn lò àtàwọn ọlọ́kan ọ̀dọ̀kan àwọn tó ní láti ṣe pẹ̀lú muhammadu àwa eléyìí ní islam kìí bí kíyà jà sí alọ́ládọ́ àti tàbátọ́ àti tó kírun tó sẹ́lámọ̀ sẹ́lámọ̀ àríkún rámọ́tọ́lá sẹ́lámọ̀ àríkún rámọ́tọ́lá tó bá yanu tó bá yanu ilé ó ti fẹ́ wú nítorí tí ó jáde lẹ́nu rẹ̀ ju ọ̀rọ̀ tó burú yìí. mùsùlùmí kejì ṣe fàtàkì wàlẹ́ làán bẹ́ẹ̀ àdẹ́dà hàn mẹ́tẹ́rẹ̀ ni ó ní mùsùlùmí ibi mùsùlùmí ò lè òye ò lè máa jẹ́ mùsùlùmí kó tó máa jẹ́ fàhà gbàgbẹ́ sọ̀rọ̀ àlùfàṣà àwọn ọ̀rọ̀ tí ò ní pé tí ò ní gbanúgbé ìní òwì làán tó bá yanu èpè pé ńláńlá ìní òsè àbọ̀ oníkíra lẹ́yìn bisimilahi rahman rahim. وبيلة لنا قلوا باب قوله تعالى باب نقبله الله وبالك ولانه ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به ilmu fàlà tètè hùmà. إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون wọ́n ní báàbù yìí yóò sọ̀rọ̀ nípa gbólóhùn ọlọ́run ọba ọba àlejòọ́lá tó ní ọwọ́ sọ ilẹ̀ ní ìsáná bí wà lédè yìí húsnà àti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ èèyàn nípa àwọn òbí rẹ̀ méjèèjì ó ṣe dáadáa sí wọn. Al-ihsan ó ṣe dáadáa sí wọn. Ẹ̀sìn Islam ó bá bàrà àwọn òbí púpọ̀. ọlọ́run ọba nínú ayà ẹni wà ní jáhàjáka ala an tushrika bi ma laysa laka bihi ilm nítorí kí ẹmọ́ bá wò pé lẹ́yìn bàtà wípé ó sọ iná insana bi walidayhi husna aṣọ àsọtẹ́lẹ̀ ayé apọ́mìyàn láti ibi kó ṣe dáadáa sáwọn òbí méjèèjì mùsùlùmí lè wò pé à ah, ká ṣe dáadáa sí ó dà tí wọn bá wá kírun kọ ó ìwọ ọlọ́run àbí ìgbà tí ẹnìkan bá ẹnìkan bá béèrè bẹ́ẹ̀ ọlọ́run bá ní kódà ìjà àdáàdà àlà àtúnṣe kàbí máa lé ìṣẹ̀lẹ̀ kàbí ẹ̀yìn tí wọ́n bá ń jẹ́ ológun tí wọ́n ń jẹ ọ́n pa nítorí kó o lè mú oorun púpọ̀ mímí ọlọ́wọ́ bá nípa tí o nímà nípa rẹ̀ ọlọ́run ní nǹkan ẹ̀ka ẹyọ kan tó tó láǹfààní àti ṣe nínú irú ìṣèjìlẹ̀ òun náà ní padà tó fi ẹ̀kọ́ mà ó kàn ní tẹ̀lé wọn ó ní tẹ̀lé wọn. إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. Ọlọ́run ní ọ̀dọ̀ mi níbi padà sí yín sì fún yín nírò nípa ohun tí èmi ṣe níṣẹ́. wọ́n ní Mus'ab bin Sa'd an abihi Sa'd ó gba ẹ̀gbà ọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ Sa'd Sa'd ń sọ wípé nazalat fiyya arba'u ayatin ó ní ááyà mẹ́rin lọ́lọ́run sọ̀kalẹ̀ nípa mi yẹn ni pé àwọn àṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ sí pé ìṣẹ̀lẹ̀ àwọn àṣẹlẹ̀ yẹn ní láti di pẹ̀lú mi látàrí àwọn àṣẹlẹ̀ yẹn lọ́lọ́run fi sọ àwọn ááyà mẹ́rin kankalẹ̀ fàdákàrà pẹ̀tùfàkà nígbà tó wú bẹ́ẹ̀ ó wá pa ìtàn kan nípa ọ̀kan nínú àwọn ááyà mẹ́rẹ̀ẹ̀rin tó sọ̀kalẹ̀ lórí òun òun náà ni ááyà tá a kà yìí ó ní tí à ń pè ní sábàbù nùzúl àwọn olùmọ̀ tafsir ó ní nǹkan tí wọ́n ń pè ní sábàbù nùzúl sábàbù nùzúl a máa a máa jẹ́ kí èèyàn gbọ́ àgbọ́ yé áyà dáadáa tí èèyàn bá gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣokùnfà tọ́lọ̀ ń fi sọ áyà kalẹ̀ yóò á jẹ́ kí áyà yẹn kó ṣe kíni kó yí èèyàn wọ́n ní sáàdì ìyá tó bí Sa'ad radiyallahu ta'ala anhu àrùbá ó ní alaysa qad amaraka Allahu bil birri ó sọ fún ọmọ rẹ̀ ó yẹ kẹ́ mùsùlùmí ní ìyá yẹn ó yẹ kórìíra òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam jẹ́rìí àdẹ́wò kí ẹ máa jẹ́ mùsùlùmí káwọn òbí méjèèjì máa jẹ́ mùsùlùmí tí wọ́n bá tí wọ́n sallam dáko nígbàlá Muhammad sọ́lá nínú ilé yín gbogbo yín lẹ́sàtà láti gun àtọwọn kékeré tí ò tí ì gun tí ò tí ì mọ̀ ní ìsìn yẹn ilé yìí ti ní ẹ̀mà kékeré ni. kò sádánwò tó tó tí ẹni téèyàn nífẹ̀ẹ́ kó kórìíra ẹni téèyàn fi nífẹ̀ẹ́ sí jùlọ láyé gẹ́gẹ́ bí olùsìn ní àlè òun ìyá tó bíyàn. ó kó ìrìn òkú sálà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ṣe bí ọlọ́run ọba rẹ tó olóòjọ́ sì bú ṣe bó pọ́ láti ẹ pẹ̀lú títẹ̀lé àṣẹ òbí ó pọ́ láti ẹ pẹ̀lú ṣíṣe dáadáa sóbì òbí sáà lè rè ó wá ní kò wá sì ń jẹ́ تفني والله لا أطعم طعاما ولا أشرب شرابا حتى أموت أو تكفر يا رواب راتيه وفنون برا وني طعم جو يعني وني جو لا تدعي زلو وني جونا هنغا سبعي wàlá ẹ̀kọ́ra mùsàlá bẹ̀ kí a máa rò pé oúnjẹ nìkan ni yóò máa yàn lódì ó ní nǹkan mímu kan ò ní mu má látọ̀nà títí tí mọ́jàmọ́ kan fi sẹ̀ kí ni mọ́jàmọ́ náà títí tí ó fi ṣe kẹfẹ́rí pẹ̀lú ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. tó bá ti ti lè fi ẹ̀sìn Islam lẹ̀ bó wọn ṣe máa wà ní dídó wọn fi kú. wọ́n ní nítorí kí káwọn èèyàn lè máa sọ káàkiri wípé òun ló padà ni ó lè jẹ́ nǹkan tìjú fún tí ó máa tẹ̀lé títí di ọjọ́ alẹ́ rẹ̀ olófàyè nítorí pé ẹ wí báyìí wí báyìí wí báyìí kò sì yé ṣe tí ẹ wí pé tí ò bá fi lè ṣe òun ò ní jẹun má títí tó wọn fi kú débi ó fi pa wọn. fàkàrọ ìdá àrọ́dọ̀ ayọ̀fẹ́ ìmúha ṣẹ́jọ́rù fà débi pé tí wọ́n bá fẹ́ fún un lóúnjẹ wọ́n jẹ ń pa ni wọ́n sì ẹnu rẹ̀ wọ́n wà nù lọ́rẹ̀. فأنزل الله ووصينا الإنسان nígbà tí sáà tó bára rẹ̀ nínú irú ìṣesí wọn náà wá sọ ara rẹ̀ lóòótọ́ ni apàtẹ nígbà tí dáadáa sáwọn òbí. ṣùgbọ́n tí wọ́n bá ń jẹ yín tí wọ́n bá ń jẹ yín nípa pé kí ẹ ṣe kí kí ẹ ṣe gbèsè ní sáwọn ọlọ́wọ́n ba kí ẹ ṣe bọ sáwọn ọlọ́wọ́n ba ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn. ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn ẹ gbọ́dọ̀ dá wọn lọ́wọ́ ṣùgbọ́n yẹn ò ìyàn àìdá wọn lóhùn yín àìtẹ̀lé wọn yín kò gbọ́dọ̀ tá a bá jẹ́rìn dáadáa tá a pàṣẹ pé ẹ gbọ́dọ̀ ṣe sí wọn. nínú ìwáyà ìmáàmù Muslim wọ́n ní sáàbù sọ fún màmá rẹ̀ nígbà tí wọ́n ṣe tí wọ́n ṣe ṣe ṣe kí aná jẹun kí aná lóhùn ò jẹun. sáàbù ní nítorí kó lè fi dáyà rẹ̀ lójú pé òun ò ní ṣe èyí tí ó ń fẹ́ kó òun ṣe o nítorí kó lè jákàn nípa bẹ́ẹ̀ sáàdù wa lọ fún ya umma wallahi law kana laki mi'atu nafs law ó ní ilẹ̀ ìyá mo fi ọ̀rọ̀ wọn tó bá jẹ́ gidi níbo ṣe wà yìí ó bá ní ẹ̀mí látòrí ẹyọ kan ìkẹ́ mẹ́kan ló ní tó yẹ kí tó bá bọ́ ní ìfẹ́ ó ti dánù tó bá ní ẹ̀mí látòrí ẹyọ kan dórí ọgọ́rùn sáàdì ni mo fi ọlọ́run ọba búra tí ẹ̀mí pọ̀ kan tó wá ń bọ́ tó wá ń bọ́ lẹ́yìn ara wọn wọ́n bọ́ tẹ̀léra wọn ó ní títí látòrí ẹyọ kan dórí ọgọ́rùn yẹn tí wọ́n fi bọ́ ó lóun ní fi ẹ̀sìn sílẹ̀ الإمام البخاري رحمه الله تعالى أن أخبرنا أبو نصر أحمد بن محمد بن الحسن بن حامد بن هارون بن عبد الجبار البخاري المعروف بن التبزكي قراءة عليه فأقر به قدم علينا حاجا في صفر سنة سبعين وثلاثمائة قال أخبرنا أبو الخير أحمد بن محمد بن جرير بن خالد هريث البخاري الكرماني الأبقصي البزار سنة اثنتين وثلاثمائة قال حدثنا أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن الأحنف الجعفي البخاري قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال الوليد بن العيزار أخبرني قال سمعت أبا عمرو الشيباني يقول حدثنا صاحب هذه الدار وأومأ بيده إلى دار عبد الله بن مسعود وسيد بن مسعود بن عبد الله في وان يفاتي بها يقول عبد الله بن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استفدته لذلك hadithi alákọ̀ọ́kọ́ tí imaamu bukhari rahimahullahu ta'ala tó mú wa nínú tírà yìí ó mú hadithi náà wá pẹ̀lú sánádù rẹ̀ tí ó sì dín kankan kù nínú ẹ̀. sina'a iṣẹ́ ṣíṣe àdáyẹrí hadith ń bẹ nínú àwọn iṣẹ́ tí ó fi nira jùlọ nínú màṣẹ̀ríà. ìmọ̀ nípa ilmu hadith riwayata ìmọ̀ nípa riwaya ìlọ́ba tí wọ́n ní wọ́n fi máa ń sọ wípé àwọn olùmọ̀ hadith ó ṣòro kí ẹ rí onídúkìá nínú wa ó ṣòro kí ẹ rí ọlọ́lá nínú wa ibi àbá àdìsí lélẹ̀ ó sì kọ́lé ńláńlá ó láwọn nǹkan ọ̀gbìn tó lálàáfíà lásìkò rìwáyà nítorí pé kì í ṣe nítorí pé aláìní ni wọn. nítorí pé dúkìá wa a máa tán lórí jìnrìn lórí jìra àwọn ọ̀làmọ́ àwọn àfa hadith àwọn ní jìra wọn pọ̀ ju ti gbogbo yẹn lọ. sai gbogbo àwọn èèyàn ta dárúkọ wà yìí ní abu nasir ahmed bin muhammad ibn hali ibn harun ibn abdul-jabbar ibn khalil ma'ruf ibn tabalji qira'ata alayhi fa qarra bihi qadim alayna hajjan fi safar sanata 70 wa 300 qala akhbarana abul khayr ahmed gbogbo àwọn èèyàn yìí gbogbo wọn ni biography wọn wà kó tó lè sọ pé àdíìtì yìí ogun rege wàhálà tí wọ́n ṣe kó tó lè sọ pé àdíìtì gún rege kì í sì jẹ́ gẹ́gẹ́rẹ́ ni torí pé gbogbo èèyàn kọ̀ọ̀kan tí eléyìí sọ pé lágbájá fún wa ní lágbájá sọ fún wa lágbájá sọ fún wa lágbájá sọ fún wa èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan wọ́n wà nípa wọn lágbájá tí wọ́n darúkọ pé ó sọ fáwọn ẹ̀yẹn ẹni tí ń sọ pé ẹnìkan sọ fóun fún ọkọ̀ wà nípa rẹ̀ sí ẹni tó yẹ káàtẹ̀ kọ́kọ́ tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ ní àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì tó bá tẹ́tí pẹ́ni tó yẹ káàtẹ́ tí gbọ́rọ̀ rẹ̀ ní ẹni tó ẹnu rẹ̀ gbà ó sọ pé ànábì wí sallallahu alaihi wasallam ìdígbé lọ́dọ̀ tí wọn ẹni tí ìwà rẹ̀ kò jọ ta ànábì irin rẹ̀ kò jọ ta ànábì ìṣesí rẹ̀ kò jọ ta ànábì. bí a sọ pé òun fẹ́ sọ àdéhìí fún yìí. lọ́dọ̀ tí wọ́n wọn sẹ̀ ní tẹ́tí gbọ́. ìbẹ̀nu àwọn kẹsàn wọn ti disqualify yìí kí èèyàn tó ní rẹ́gbẹ̀rẹ́gbẹ́ àwọn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ àwọn ìwàkiwà àwọn ìṣe ìṣe kíṣe yẹn àwọn àpẹẹrẹ tó fi ń hàn wípé ilé yìí kò ní bẹ̀rù àti parọ́ máa nàbì ìdí nù sallallahu alaihi wasallam ilé ìbàdí wọn fi ní ẹnìkan wá bá ọ̀kan nínú àwọn àyèmà ó lóun lára pé òun ń sùn lọ wọ́n wá wò ó wá rí àpẹẹrẹ èèyàn dáadáa lára rẹ̀ àpẹẹrẹ ẹlẹ́sìn ẹni dára rẹ̀ balẹ̀ tíbẹ̀rù ọlọ́run ọba hàn lára rẹ̀ tẹ́sí hàn lára rẹ̀ wọ́n ní ó ti ń ṣe kó jẹ́ sí pé ó sì ṣe hajj ọlọ́run ọba ó sì ṣe hajj ní rọrùn fún ọ láìpẹ́ nígbà tó lọ tán ẹnìkan náà wá tóun rí bóun ṣe rí olóhùn náà lálà pé òun òun ń pèrò òun ni ó ní kí kó jẹ́ sí pé ìwọ yìí ó lè ló dé àwọn ó sì mú ọ. ìsìnbáfán ó yọ àwọn jíjìmọ̀ yìí látara àwọn ááyà méjì tọ́lọ́wọ́n ti dá ọkọ̀. أذان وأذن في الناس بالحج يأتوك رجالا كيف يا وين بل وحش وما وابو لا وانتواني هذا وانتوان كون كام أدين سورة يوسف فأذن مؤذن أيها الأية والعير إنكم لفارقون nígbà tí olùgbòkè kan pè wípé ẹ̀yin jàmáà tẹ́ ń rìn papọ̀ yìí ó lè ní. wọ́n á ní àpèsè ah, ilé ìwé lára pé òun pè òun ó ní ó ti ṣe hajj ilé náà ìrún lòun náà rí tóun pè ní nínú àlá ó ti ní ó lè ní ó jà tí wọ́n mú ibi ó ní orí ní ìyó jọ ẹni tí ìdèbí rẹ̀ tó mọ́tẹ́ tí ó ti hajj eléyìí ó jọ tó nìyí. nítorí ìdílé àwọn ulama hadith mú wájú ẹni tó ní àjẹsẹ̀ náà tó bá ní lágbájá fún mi ní o lágbájá ó fún mi ní o wọn àwọ lágbájá ẹni tó tó ló fún ọrù yẹn àwọn àwọ àdìpá ẹ tá ló ń èèyàn ọlọ́run ni oníbẹ̀rù ọlọ́run ni olùmọ̀ àdìsí tó gbajúmọ̀ lásìkò rẹ̀ rí kò tí ì tán bẹ̀ ọ́ àwọn àwò ìwọ tó ní lágbádá yẹn sọ fún ọ ijó wọn bí ọ ijó ní lágbádá kú láyé níbẹ̀ ni ọrọ̀ jí máa ń hàn gbà ní kíkà sẹ pé ìwọ kan á dáa fún ẹnì kan sọ pé ó sọ àdìsẹ omi rárá ó lè jẹ́ sí pé ẹ̀rí nígbà tí wọ́n á ti wá nìkan wọ́n á rí i pé lágbájá yìí tó ní lágbájá sọ fóun wọn ò pàdé ara wọn. àbí jẹ́ sí pọtibílítì fún ó pàdé ara wọn wà tí wọ́n gbogbo ìwádìí fi hàn wípé àwọn ẹ̀rí fi hàn pé lóòótọ́ wọ́n tẹ̀tẹ̀ mí tó wà láti kí wọ́n lè pàdé ara wọn fún gbogbo ẹ̀rí fi hàn wípé wọn ò ṣe kéde wọn ò pàdé ara wọn bí tẹ́lẹ̀ kan ó jẹ́ sí pé òun nìjẹ́ lọ́wọ́ wà nàìjíríà lè jí wà wọ́n wá wo ìṣẹ̀lẹ̀ ilé ìgbógun tó ti gbogbo torí pé ní gbogbo tí wọ́n wọ̀ nínú ìsírí èèyàn ni pé gbogbo ibi tó ti tẹ̀ láyé gbogbo òru tó tẹ̀ láyé gbogbo ibi tó tíráàbù lọ láyé agbọ́dọ̀ mà nítorí tó bá sọ pé àjẹsẹ̀ ní lágbájá sọ fún mi ẹni tó sọ fún ọyàn àwọn àwọn gbogbo lòun ti tẹ̀ ní ìlú olówà ìjọ olókù olù náà ọdún wo ni wọ́n lọ ìlú náà kódà gan tó bá délùú náà rí tí ìwádìí tó fi hàn wípé ọdún tí wọ́n délùú náà yẹn òun ti kúrò nílùú yẹn ọdún mẹ́ta síwájú tí wọ́n tó débẹ̀ àyàfi kọ́rọ̀ rẹ tó lè gúnrégé àyàfi kó jẹ́ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tiẹ̀ tí wọ́n gbọ́rọ̀ yẹn lẹ́nu tiẹ̀ ìwọ́n bá ń lu yẹn tó gbà lọ́dọ̀ wa ó wà sọ pé lágbájá sọ fún mi lágbájá yìí wà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àfáà yẹn tó ti kú àti tó ti kú olù wípé àfáà àwọn ìyẹn ó sọ fún wọn nígbà míì àwọn ẹlòmíì wọn ń ṣe tẹ̀lé torí pé wọ́n wá àhàlà al-isnad látòjú yóò níbi àtọwà nílùú kẹfì wọn á ń sọ̀rọ̀ yìí nípa nǹkan kan pé nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan ìròyìn náà ń tà káàkiri ipe nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò kan wọ́n á gbọ́ látọ̀dọ̀ ẹnìkan tí wọ́n ń sọ wọ́n ti dárúkọ bí tí wọ́n ti gbọ́ bí tí wọ́n ti gbọ́ yẹn jẹ́ ẹni tí wọ́n náà ṣe kiri ẹni tí wọ́n náà mà ẹ ti tó wà ní kẹ́bí túdẹ́ǹtì àyè ìdí ẹ̀wọ̀n gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ni wa. tí má ti gba narration yẹn látọ̀dọ̀ yín nínú chain of narration yẹn ẹ wà lókè ìtanù ẹ wà lókè ìgbẹ́ ní ìsìn òjìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wọn ló wà lókè gbogbo àwọn dáadáa ọmọ yìí gbogbo àwọn yòókù ń bẹ ní kíni wọn bẹ ní sàlẹ̀ rẹ̀ ìtọ́ àti lé mú mi dá ọkọ̀ yín gbogbo wa túrẹ́ǹtì ni wa ìrẹ̀wẹ̀sì ọ̀tàn wa wá bẹ́ mi òròjú ṣe mí láti lọ gbọ́ àjí ìdìyẹn láti ẹnu àfà mo á gbà látọ̀dọ̀ sí àmọ́ náà ìmà òun ni kí n sọ pé àfà sẹ́rọ̀ wọ́n sọ fún mi pé sheikh lagaja, ó sọ wípé. gbogbo ẹni tó bá gbọ́ látọ̀dọ̀ ni yóò máa sọ wípé nǹkan tí mo wí ìní pé ẹnu àbá àtẹ́rọ̀fù ni mo ti ṣe gẹ́gẹ́ ni mo ti gbọ́ ṣùgbọ́n àbá àtẹ́rọ̀fù gbọ́ látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ṣe àwọn súrẹ́tì hadithi àwọn pé àbùrọ̀ sọ pé àbá àtẹ́rọ̀fù nígbà tí ṣe fún bẹ ní àrọ́ ọ̀tọ̀ tèmi òun náà wà á lọ wọ́n ní àmàlà tó ní agbára ṣéèkì yẹn ni wá látọjú rẹ̀ ti ti bá kéèmì dábá máa kàn eliminate orúkọ àfà ṣẹ́rọ̀fún èmi náà kàtà fọ ṣéèkì tó dípò gbogbo èèyàn mọ̀ pé èmi náà máa ń gbọ́ ọ̀rọ̀ látọ̀rọ̀ ta ni látọ̀rọ̀ ṣéèkì ó lè sọ̀rọ̀ kí káwọn èèyàn dìtẹ́kì pé ìgbọ́ látọ̀rọ̀ ṣéèkì tó dípò ṣùgbọ́n àwọn àfà àdìsí wọn bá dé wípé irú ìyẹn gan wọ́n tún dìtẹ́kì bóyá nítorí pé kàrínà kan táwọn tí wọ́n gba àdídì yẹn wá ń sọ bóyá àfá àṣẹ́rọ̀ àjàfá sẹ́ràj àti èèyàn kan èèyàn mẹ́ta bọ́ sí pé ní mọ́sálásí ìlú bẹ́ẹ̀ àwa mẹ́ta àtèmi àti lágbájá àti lágbájá kí èkó sọ fún wa pé àwọn orúkọ èèyàn mẹ́ta tí wọ́n dẹ̀ dákọ̀ rẹ̀ orúkọ tèmi ò ẹ̀ so ìgbà tí bá ti wá dá ọkọ̀ pé tí bá ti wá gbà ọ́ látọ̀rọ̀ ṣíẹ̀sì direct irọ́ ó hàn wípé ah, àwọn lágbára tó táwọn mẹ́ta nìkan làwọn wà mẹ́ta inú àwọn mẹ́ta tí wọ́n ti ń dá ọkọ̀ àlọ́ kò sókòtà níbẹ̀ kò sókòtà níbẹ̀ yóò á hàn pé lóòótọ́ èmi náà gbà àwọn àdíjì kan látọ̀dọ̀ ṣíẹ̀sì ṣùgbọ́n eléyìí tí mo sọ yìí kò sí kíni kò sí nínú wa ṣùgbọ́n nǹkan tí súrẹ́ẹ̀tì àyíjì ó tí gbogbo yẹn fún wọn sí ṣéèkì àfà gbogbo wa ni àbùrọ̀mọ́ dákọ̀ àfà yìí táwọn ọmọ wọn pé ah, kódà gan-an nínú àwọn àfà mi àfà sọ̀rọ̀ fún mi lẹ́nu wọn ìdílé tó pè wọ́n láàfà mi tó ní gbogbo wa tó lẹ́nu ṣéèkì ni wa so èmi dákọ̀ wọn nínú ìwáyà yẹn èmi náà wà lọ́kọ́ àdìsí yẹn dàrẹ́kì láti ní táwọn náà ti tẹ̀lé سودان ما قال حدثني شيخ فلان ابن ما قال حدثني شيخ فلان àdúgbò ìjọ tí péjọ tí wọ́n sọ hadithi náà gbogbo ara wà ń bẹ̀ fún àwọn sọ pé haddathana torí pé kìí ṣe èmi nìkan ni. eléyìí báyìí lòwe ká fi mọ díẹ̀ nínú iṣẹ́ táwọn àfọwọ́ ní hadithi máa ṣe ṣùgbọ́n gbogbo àwọn èèyàn yìí pátá iná ni àlàyé nípa wọn ijú la bí wọn ta ló ta ló ta làwọn òbí wọn ibo ni wọ́n gbé ibo ni wọ́n ṣẹ̀mí irú wo ni wọ́n ṣe ta làáfà wọn Eh, àwọn taani wọ́n jọ wọ́n jọ kéwú papọ̀ lọ́dọ̀ àfáà yẹn torí kú gbogbo àwọn ẹlẹ́mẹ̀ntì yẹn ni wọ́n máa fi verify certainty pé o kéwú lọ́dọ̀ àfáà yẹn àbí o kéwú lọ́dọ̀ rẹ̀ lágbájá mọ̀ sọ pé nígbà tá a fi ń kéwú lọ́dọ̀ àfáà lágbájá àti lágbájá àti lágbájá àti lágbájá wà mọ̀ pé ó ti lóòótọ́ gbogbo ìsídẹ́ǹtì àfáà lágbájá ni nílùú báyìí wọ́n pàdé rẹ̀ ó lọ hajj ọdún báyìí àfáà lágbájá tó ń gbé iraq nígbà tí wọ́n lọ láti nàìjíríà owó náà ń bẹ ní ájí ọdún náà so possibility kẹ pàdé wà lóba tó ti ń gba hadith tó kì í ṣe iṣẹ́ kékeré ní tẹ́bá tó ń sọ pé hadith sahih kì ṣe iṣẹ́ kékeré ni wọ́n ṣe débẹ̀. wọ́n á ní wípé òun gbọ́ tí Abu Amr Shaybani yaqulu haddathana sahibu hadhihi ad-dar ibi tọrọ ti wá gàgà tọrọ ti pilẹ̀ olùkọ́ gbọ́ sí Abu Amr Shaybani tó ń sọ wípé ẹni tó ní ilé yìí wà áwù máa á ìyá yìí ẹni tó ní ilé yìí ó wá fi ọwọ́ na ó fi ọwọ́ ó tọ́ka sí ilé yìí tó gbà lérò ó lẹ́ni tó ní ilé yìí àwọn ọmọ àbíyẹ̀bì ìlàjáàrí Abdullahi bin Mas'ud ẹni tó ní ilé yìí ó sọ fún wa wípé sa'altu nabiyya sallallahu alayhi wa sallam ayyul amali ahabbu ila Allah ibi òun bí òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bí léèrè ibi iṣẹ́ wo ni ọlọ́wọ́n bá fi nífẹ̀ẹ́ sí jù lọ. yẹn bí abdullahi masoud ọjọba fi tààrà ẹnu àgbà owó lẹni tó ń ṣe léèrè ó bí òjijì ọlọ́wọ́n bá sọ̀rọ̀ máa wà ní òṣèlè léèrè ìgbésẹ̀ wo ni ọlọ́wọ́n bá fi nífẹ̀ẹ́ sí jù lọ. qala as-salatu ala waqtiha as nìkéyàn kírun lásìkò rẹ̀ ń bẹ nínú àwọn iṣẹ́ tí ọlọ́run wa bí ń ṣe kírun tọ́lọ́run bá fi ń gbìtẹ̀ sí jùlọ. lábẹ́ kíkírun lásìkò rẹ̀ yìí iná ni kíkírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ wà lábẹ́ eléyìí ni kíkírun ní àkọ́kọ́ àsìkò òun wà pé nǹkan méjì àsìkò òun àti àkọ́kọ́ àsìkò òun gẹ́gẹ́ bó ti wá nù ìwà ara mi pé fi awwali fi awwali waqtiha ní àkọ́kọ́ àsìkò òun nítorí pé àwọn irun wọn ní àwòkọ́ọ̀tún wa mọ̀ọ́tà àwòkọ́ ọ̀tún wọn ni wọ́n sá kì í ṣe pé táwọn èèyàn kan bá ti kí eh, tí wọ́n ti kí ẹ̀yìn là láti aago kan àwọn tí wọ́n bá ń kí lẹ́yìn aago kan yẹn eré làwọn ń ṣe irun làwọn náà ń kí àsìkò oorun ni wọ́n ṣe ń ṣe kìnnì ènìwọ̀n ti ṣùgbọ́n èyí tó fi lọ́lá jùlọ òun náà ní kéèyàn kírun ní awùwẹ̀lùwà torí pé anything ló lè ṣẹlẹ̀ ìlọ́lára ìlọ́lára ọgbọ̀n ṣẹ́jú ó lè mú kí irun yẹn kó má sí nínú iṣẹ́ tí yóò ṣe kó tó kù láyé ọgbọ̀n ṣẹ́jú kan pọ̀. nítorí ìlú fi yẹ kó jẹ́ títí ibi tí wọ́n bá ti ń kírun ní àsìkò tó fi súnmọ́ àsìkò ìbẹ̀rẹ̀ ẹ̀rùn náà ni ló fi lọ́lá jùlọ kí èèyàn ti máa kírun. àṣìṣe ni tí wọ́n fi ìrun sásìkò kan títí yí padà rárá rárá. Rá. lẹ́rìí pé àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ó yẹ kó yé wọn tó yí àdìsẹ̀ làwọn wà. pàápàá jùlọ irun àyílá àti irun àlátàlì. eléyìí ló máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ máa dírun pàápàá jùlọ irun àlátàlì lásìkò láti gbòòrò kí ìdẹ́gẹ́lì láti gbòòrò kí ìdù lórí wọn ti fix ẹ̀ kọ́tà tó fọ́ ibùmí wọn ti fix ẹ̀ fọ́. àsìkò ìran a ó máa kí ní òdiwọ̀n bá àsìkò bá ṣe ń ṣe kí ni bó bá ṣe ń yí padà eléyìí tí a bá ń wo àwọn àpẹẹrẹ tí a fi máa dá àsìkò ìrun mà kì í ṣe aago méjì lọ́rọ̀ ní kájọ̀mọ́ lájọ̀mọ́ àyílà kì í ṣe aago mẹ́rin nàní Muhammad sallam kọ́ wa pé kájọ̀mọ́ àlásàrì a ò fi àsìkò oorun a ò fi kọ́ aago lọ́rùn tó kò sáàgó lásìkò òdiwọ̀n ni. sòtòrí pé ẹ̀sìn wa dínú sàmáwí àwọn àpẹẹrẹ dáa fi mà nígbà tí kò rún tó àbátìkò rún òtí tó àbátìkò tí yàtọ̀ àbátìkò tí yàtọ̀ àwọn àpẹẹrẹ tí ó máa bẹ títí dọjọ́ gbẹ̀dà kẹ́yàmà ni nítorí ìdí eléyìí fi awwali as-salatu títí rò ní àsìkò ọ̀run kúlù tó máa yìí iṣẹ́ wo lọ́lọ́wọ́n bá tún fi nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n ní sọ́mà bẹ́ẹ̀ olúwa ìdẹ̀ yìí lẹ́yìn náà wọ́n ní ṣíṣe dáadáa sí àwọn òbí kòlùtò tó máa ẹ̀ ó ní mo béèrè pé lẹ́yìn náà iṣẹ́ wo lọ́lọ́wọ́n bá tún fi nífẹ̀ẹ́ sí jùlọ qala sọ́mà jihadu fi sabilillah ó ní lẹ́yìn náà wọ́n ní jíjagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá. قال حدثني بهن ولو استبدته لزادني وني عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه ولفمني نص حديثه فمي tó bá jẹ́ sí pé èmi bá tọrọ pé kó tún sọ kó fi àlékún fún mi nínú hadithi tó sọ fún mi ni kò bá fún mi ní hadithi tó pọ̀ jù lọ. mahalu shahid tí yóò bá sí afá onítìrà fi mú àdéhìsì yìí wá òun náà ni gbólóhùn ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallama thumma bí kúrò wà nílẹ̀. àwọn olùmọ́ni àdéhìsì àtàwọn àdéhìsì tó fara jọ nínú àwọn àdéhìsì tí àwọn olùkẹ́ ìdáhùn òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallama ó yàtọ̀ síra wọn àwọn hadithi ní bẹ tí wọ́n bí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá lérè pé iṣẹ́ wo ló fi lọ́lá jù iṣẹ́ wo lọ́lọ́wọ́ bá fi ní bẹ́sí jù lọ iṣẹ́ sí pé ìṣẹ́ tó ṣiṣẹ́ ọlọ́wọ́ bá fi dáhùn ó yàtọ̀ sí tó ṣiṣẹ́ ọlọ́wọ́ bá fi dáhùn nínú kíni nínú hadithi ibòmí jihad lọ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá fi dáhùn ibi bí ìmọ̀ pẹ̀lú ìwòye sí nípa ẹni tí ń ṣe gírì ẹni tí ń béèrè ẹlòmíì nígbà tó béèrè ìṣiṣẹ́ ọlọ́run bá sọ fún mi pé ìmánì ìgbọ́ ọlọ́run ọba gbọ́ òun ni tọ́lọ́ ọba fi nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n lè ṣe ọlọ́run ọba máa wo ìmọ̀ ìṣesí ẹni tí ń béèrè ìtẹ́ni tí ń béèrè fi ní bùkátà sí jùlọ àbí ìṣesí àlùmọ̀ lásìkò tí wọ́n ṣe béèrè náà kó jẹ́ ti pé ń dáwọn èèyàn ní bùkátà sí lásìkò yẹn tí wọ́n ní bùkátà ká pàkíyèsí wọn sí lásìkò yẹn ìlò jíjẹ́ ọlọ́run bá fi ṣe kiri sallallahu ta'ala alaihi wa sallam ló fi dáhùn. وني حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا يعلى بن عطاء عن أبيه عبد الله بن عمر قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وني شعبة وصفوها أني يعلى وما عطاء وصفوها لا ترى باباي هي عطاء لا ترى عبد الله وما عمر قال رضا الرب في رضا الوالد وني عبد الله وما عمر صويبه ìyọnu ọlọ́run ń bẹ nínú ìyọnu òbí ìyọnu ọlọ́run ń bẹ nínú ìyọnu òbí pàápàá jùlọ ìyọnu bàbá wòsókòtò rọ́bì fi sókòtìlúwàrì bákan náà ní ìbínú ọlọ́run ló wà nínú ìbínú òbí nínú àdéhìí ìbínú bàbá eléyìí ló jẹ́ sí pé gbogbo tí ó bá ṣe okùnfà ìbínú wọn tọrọ bá ní láti ṣe pẹ̀lú òbí ìyẹn jàre ọmọ ò lè jàre nígbà tọrọ bá ti ní tọrọ bá ti ní láti ṣe pẹ̀lú kíni pẹ̀lú òbí. àfikọ́ máa wá ọgbọ́n tí ó dá sọ̀rọ̀ ara rẹ̀ ṣùgbọ́n eléyìí kì í ṣe láìsẹ́ǹsì ààbò sí ni fáwọn òbí kì í ṣe láìsẹ̀nsì yìí ni àbòsí fáwọn òbí ṣùgbọ́n tí ọmọ bá bára rẹ̀ nínú irú ìṣesí yẹn yóò wá ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí ó ṣe wá nínú ayàtọ̀ ìjẹ́ àdáàkà kò sí àbòsí tó tó kí èèyàn pa ọmọ rẹ̀ láti ẹ̀pẹ́ kò sí ẹbọ sọ́ra torí pé inna shirka la zulmun azim ètò tí tóbi jù nínú àbòsí náà ni kéèyàn ṣẹbọ sọ́ra ọ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ní àgàní tẹ̀lé wọn àìtẹ̀lé wọn yẹn kò sì ní kọ́ àṣẹ tó ti síwájú nípa wípé ká ti gé ni ká ti dáadáa sí wọn nítorí ìdí ilé gbogbo tí o bá ti okùnfà kó bí bínú ó yẹ kí èèyàn ṣe kéde ó yẹ kí èèyàn jìnnà sí kí èèyàn bá kàn kí ọlọ́run bá kí ó jẹ́ kí a pín àpẹ̀lú àwọn òbí wa nínú ìyọnu wọn báyìí láwùjọ ló ti gbé náà nítorí àwọn mùsùlùmí ni wọn wọn sọ fún àwọn kó mùsùlùmí. Ìlú kíkí nù. ṣé wọ́n ti wọ́n ti kàn dá àtàkì ni àbí wọ́n ti wọ́n pàṣẹ àwọn òkè rárá. àlàyé ọmọ yóò máa tọrọ àmójúkúrò ọlọ́run wà nígbà tí asulu tawhid ti wà níbẹ̀ sùnẹ́sìn nǹkan ọ̀kan tọ́lá ṣe àmójúkúrò nípa rẹ̀ tí nípa rẹ̀ òun náà kéèyàn pàdé ọlọ́run lẹ́nu tí ń ṣe ẹbọ ẹni tí kò ṣe ọlọ́run ọba dáa sùn tí kò kú ráyè ṣùgbọ́n ẹni tí wọ́n bá ní asùn tawhid tí ó wá ní àwọn takfir nínú àwọn tó ní láti tẹ̀ pẹ̀lú ìbàdà tó bá wu ọlọ́run ọlọ́run á ṣàmójú kúrò fún tó bá wu ọlọ́run ọlọ́run á fi yà tẹ́ kó tó wà ìbàdàn ṣùgbọ́n ní Muhammad sallallahu alayhi wa sallam ní ẹni tí ìmánì tó wà ní ọkàn rẹ̀ kò ní ṣe kí ni kò ní gbére nínú náà ṣùgbọ́n yà ná yìí ṣe ń tẹ̀yàn máa ń múra dèrè pé nígbà tó ti ní ìwé gbére ńlẹ̀ gẹ́bí ẹnìkan tí wọ́n ní eh, olóṣèlú ni ìpè nílẹ̀ Haúsá yìí pé àwọn ti gbàgbọ́ àwọn òwò ọ̀nà ìta ṣe àwọn òwò ọ̀nà ìta ṣùgbọ́n nígbà táwọn àmì ti ní múmi ni kò ní wà nínú ọ̀nà gbére àwọn tá a padà dá yìí náà ìyá àgàbìlà ìyá àgàbìlà ọlọ́run má jà á mọ náà ọlọ́run má jà ọlọ́run má jà rẹ̀ jahannama kì í ṣe téèyàn máa ń gbà máa téèyàn rí àbí wọ̀. fọlọ́n kò sọ̀rọ̀ so n tó wà lórí ọmọ nínú olùṣèṣe yẹn náà nìké kí ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtọrọ àforíjì fún irú òbí bẹ́ẹ̀ wọn lọ́wọ́ àdúrà. Now. Now. Ọ̀rọ̀ òmìnira. ìdí tí fi ń san fún máa máa fara ní ọmọ àbí ọ̀kẹ́ náà àwọn àdánwò ni ọlọ́run ṣe àdánwò fún ọmọ bẹ́ẹ̀ nítorí kí kí lè gbé dárọ́jà rẹ̀ ga nígbà míì ọlọ́run fi irú òbí lẹ́sẹ̀ àdánwò fún ọmọ. nígbà míì nǹkan ọmọ mi ò jókòó yóò yóò yóò mọ̀ síra rẹ̀ léyìí pé tí ayé ló sì di òun báyìí. sọ̀rọ̀ a máa fi irú bẹ́ẹ̀ sàdánwò fọmọ nígbà mi. ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọn yẹn náà ló ní rẹ́mẹ́dì. sọ yẹn ti ń gbàjẹ́ sí èèyàn ìyá yìí náà. so ìyàtọ̀ sí pé yóò máa fara dà yóò máa gbé mi. E nítorí pé ìfaradà àti gbígbé nìyẹn àti àìfojúpọ̀ àìmọ̀ àìmọ̀ dá sọ̀rọ̀ àìmọ̀ fọ ìsì kí èèyàn fi kí èèyàn fẹ́ fi gbà ìyọnu ọlọ́run sẹ́yìn sẹ́yìn ṣùgbọ́n ìyẹn ò dí kí ẹ gbé àwọn ìgbésẹ̀ tí ó mú kí àtúnṣe wá ẹni tí ìyá rẹ̀ lè gbọ́rọ̀ sí lẹ́nu lágbègbè kí o lọ sọkún bá tó alájà bá bá màmá sọ̀rọ̀ nǹkan báyìí báyìí ilé wo nǹkan báyìí ilé wo nǹkan báyìí ilé wo ẹ̀yìn wo nǹkan báyìí tí wọ́n kẹ́kẹ́ bá bínú ọlọ́pàá dé lára wọn ni tí wọ́n lọ ká àánú èèyàn ah, tí wọ́n kẹ́kẹ́ jọmọ ìwé tí ìjẹ́jẹ́ yìí tí ó gbọ́ sí wọn lẹ́nu fẹ́ẹ́rẹ́ kò sí láì nínú kí ẹ gbé ìgbésẹ̀ tí ó mú kí àtúnṣe wa torí pé ṣètọ́nù ní kò ní yẹ kò ní gbù lẹ́yìn èèyàn fídíò béèrè pé lọ́jọ́ kan ní tí òfin ọlọ́run fẹ́ pamọ́ tí ó fi mú ya wọn sí nǹkan kan tí ó mú kí ẹ wú gbogbo ilé ẹ̀kí gbígbà wà nínú ládàá láti ọjọ́ ìgbéléwé ìṣègbọ́n ọ̀gbẹ̀gbẹ̀ yóò wà lára ìwọ́n lè wà ní dáwọn ṣé ṣé báwọn ìyá yìí ti ṣe ṣe ìṣègbọ́n wọn máa wà lórí ẹ̀ lóye sọ nínú àwọn tẹ̀síkẹ̀ tí ìhó gbèrè lóṣèṣì tó bá jẹ́ jẹ́ ìta máa ń bẹ tó tún dàgbà jù wọn lọ àbí tó jẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wọra wọn dáadáa tí ó sì gbọ́n yíyé sọ ẹ́ ń sìn kò sí àdéhùn kí n gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí kí kí ìṣèlú kéèyàn wà nínú ẹ̀ kó lè dínkù wallahu a'lam. Náà. Náà. Àwọn akíndé mi wà. àwọn ọmọ ẹni wọn ọmọ kí wọ́n ti kírun ẹni wọ́n tó pẹ̀lú. ìyẹn jẹ́ àwọn ọmọ tó wọ̀ èdè kírun. wọn ò pé kírun tó ní ní ní àjò. inú fífi yẹn lọ́kàn balẹ̀ fún mi pé kí wọ́n kí wọ́n kírun náà yìí má màmá mi lóhùn ìgbà tí mo bá ti ṣe onírìn àjò orí ìlọ́kàn fi balẹ̀ sí ìṣòro torí pé ń bẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n tí wọ́n ń lọ lórí pé àwọn irun tí wọ́n kí irun ò níhàn tòlẹ́ sí pé ọ̀rọ̀ tí tó fi tó fi ní ìṣòro nípa mọ́sálà yìí inú bàtí mo fi ní tọ́kàn fi balẹ̀ sí ìṣòro rẹ̀ pé kí wọ́n kí ṣe ìṣìṣúmọ̀ pọ̀ nínú àwọn òfin yẹn nítorí sẹ̀ríà ò fẹ́ sílẹ̀kùn káwọn èèyàn kan kí wọ́n máa lo wíńdò pé àwọn èdè jẹ̀kù ẹ̀yà rọ̀ kìí wa látọ̀ pé àwọn èdè jẹ̀kù àbí kí wọ́n máa má dúró délé jẹ́mí mọ́sálásí káwọn tó wá kìí nítorí pé bóyá nítorí pé òun fẹ́ ní màmú rẹ̀ Eh, ẹ̀sìn Islam sì dé ká ká ṣọ̀kan so ló bá tí àwọn apákan náà wò lọ́nà fi ọ̀rọ̀ pé haramu ni kí mọ́sálásí tí ìmáàmù rọ́ọ̀sì bí wà tí ìmáàmù rọ́ọ̀sì bí bá ti kírun tó sálámà haramu ni káwọn èèyàn kan tún ṣe kí ni o tún kí jama ní mọ́sálásí náà. على أي حال ìdí ó kí fihàn lọ́kàn balẹ̀ jù ní pé kún ó ṣe kéde kún tún un ti lẹ́yìn ìmáà rárá tó bọ́ lọ́wọ́ àná. Adé kún ọ̀padà kánú. Ọba lọ́kadà náà ń mú ara rẹ̀. Ó wá pé àwọn ọmọ òun ìgbà ọ̀kadà. Òun ti sáré ní ọ̀pọ̀ wa pẹ̀lú. Sùúrù ìgbà tẹ́ wá lọ, ọba wá gbowó yìí àwọn ní tí wọn fẹ́ kí wọn bọ ọta mi wọn ní ọkùnrin àwọn ọmọ ọdún yìí ẹ̀yin èyí náà ti tó ìtìlẹ yín èyí náà máa ìpín kò jù bẹ́ẹ̀ àmọ́ ẹ wọn sàtàrà gbogbo dára díẹ̀ sílẹ̀ èyí ń gbà títí wọn mo bá yìí mo máa ń kó títí yìí. bá ń ṣe nǹkan èyí máa ń bẹ́ẹ̀ bí kówó lò ọmọ ìjọba ṣé ẹ̀tàn bẹ́ẹ̀ yìí ẹ̀sìn òyìnbó wọ́n bẹ láyé wọ́n lẹ́tọ̀ọ́ wọn. wallahu a'lam nípa kíkọ́ mọ́sálásí kíkèké ló kọ́ mọ́sálásí uh, inna allaha tayyiban la yaqbalu illa tayyiban ọlọ́run ọba ọba tó máa ń kì í sì gba nǹkan kan àyàfi tó bá ṣe kéde àyàfi tó máa ń ṣèfèrí ní dájú ní pé. nínú lílọ bíbọ̀ rẹ̀ kì í ṣe àdáyanrí haramu àti hàdá kì í sí àdáyanrí nípa hàdá àti haramu. tá a bá fi yẹn kún wípé pípọ̀ àwa mùsùlùmí ó rọ̀ wá lọ́rọ̀ tá a yọ ká ní bùkátà kékeré bá wa nígbà kékeré bá kọ́ mọ́sálásí tí kékeré bá kọ́ mọ́sálásí bóra ti sáré kí n dínà tí kékeré bá kọ́ mọ́sálásí kò sí láì sí àlèkírun nílẹ̀ yóò gbàdájọ́ mùsùlùmí tó fowó dọ̀tí ṣe ni tó fowó dọ̀tí ṣe ni tó fi kọ́ mọ́sálásí á kírun nínú rẹ̀ ṣùgbọ́n kò sí èdè bí nínú pé òun ò ṣe gírin òun ò ní ní ládàá kódà ní yóò tó jẹyà nítorí pé owó owó dọ̀tí ló fi ṣe gírin ló fi kọ́ mọ́sálásí wọn láwọn sáárà irú owó yìí tí ẹ̀ ń sọ yìí àbúrò kó sí báńkì sáwọn èèyàn ò bá tó sì jẹ́ tọ̀rọ̀ ẹ ẹ fi owó yẹn sí ẹ fi ṣe wákàtí ẹ̀tọ́ wọn ni wọ́n abandon rẹ̀ sẹ́yìntì wọ́n abandon ẹ̀tọ́ rẹ̀ so ìdí ó fi rọrùn jùlọ ní kíkẹ́ fún èké wà project mọ́sálásí kan bẹ́ẹ̀ nìkan ẹ̀kọ́ rọ fún wọn kẹ́kẹ́ láwọn ẹlẹ́yìn yàtọ̀ sí pé báńkì ní transform báńkì ní transform àwọn onímọ̀ lórí wà tí wọ́n ti jẹ́ra fún un sí yóò padà wá di ìpínlẹ̀ lọ́la yóò máa attract interest lágbèjúwe tó yẹ kékeré lọ́la ẹnìkan ní padà wá rí sí òfin yàrá mi íńtẹ́rẹ́sì àtòjú owó yẹn má. dáhùn tí wọ́n wà lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jẹ gbogbo ẹ̀kọ́ àti dọ̀tí àti ètò má. àbí tí ẹ bá sì nírètí pé bóyá tí ẹ̀rí wọn bá rọ̀ lè ṣe kíkẹ́ kò jọ bẹ́ẹ̀ pẹ̀lú iye ọdún tẹ̀lé nìyí kí ẹ dáhùn kò jọ pé ẹ̀mí wọn wọ́n ti mọ̀ pé kó ẹ̀mí rẹ̀ kò sápẹ̀lẹ̀ pé ẹ̀mí wọn rọ̀ pé àwọn bẹ́ẹ̀ kó náà ẹ na ní pọ́jẹ́tì mọ́sálásí kan ṣé tí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí nìkan ẹ ti ra búlọ́ọ̀kù àti méjì kẹgbà àti ìdíkejì lẹ́yìn ṣé tọ́jú tí wọ́n wá sí láyé wọn á ní àwọn àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ fún wọn ẹ̀fún fún wọn wọ́n lọ́ọ̀ọ́ sára. أو بسكنا في بأبي الله تعالى ومسياوي تسبيلي رمبارا السنة محمد صلى الله عليه وسلم كما رأيت سنوية كلية وتكون يبقى تكون وهذا سبحانك الله وبحمدك إن شاء الله لا إله إلا أنت